محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان بكم رقيبا عباد الله تعلموا انه في سعي الدواري اما كل ولا و مكان سواه إذا تدور بقي للنيا الله níbo ni àwọn bàbá bàbá bàbá kálukú wà níbo làwọn bàbá kálukú náà wà nígbà mí àwọn àyà tó bí ìyà tó bí ìyà tó bí ìyà tó bí kálukú níbo làwọn àyà tó bí ẹbí yẹn wà nígbà mí á rí i pé ikú wọn náà ló mú ọ ní kálukú wọn lọ lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ́ni tí ń bẹ láyé ó padà jẹ́ni tí kò sí láyé má bẹ́ẹ̀ náà ni eléyìí náà ló ń retí gbogbo oníkálukú wa ìgbà tí àsìkò oníkálukú bá ti pé lílọ náà ní ọlọ ọbẹ nínú àwọn èèyàn tó ti pé ńgbà sákòókò tí ẹ bá tó ó lè jẹ́ pé ara ẹni ó ṣe lẹ́yìn ara ẹ̀ lẹ́ẹ̀bà gbọ́ kó ti kú ó ti ń bẹ nínú àwọn èèyàn tó ti pé sásìkò tí ẹ bá tó ara ẹ̀ kankan ní síwájú ẹ̀. ẹ̀gbọ́n gbọ́ kó naanị, náà ni ní ọ̀gá dìde má ẹ̀gbọ́n yìí jẹ́ kó jókòó níbi iṣẹ́ ẹ̀sìn rẹ̀ náà ló ti jókòó wọ́n ti pè pé dìde àsìkò kí n pé ṣe àwọn ọba tó ń fẹ́ lónú ilé wọ́n dòkó wọ́n darúgbó kó tó di pa àwọn lọ àwọn míì sì wà wọ́n bá ti dìde pa àwọn ń dọ̀dọ́ náà ni wọ́n fìlẹ̀ ayé sílẹ̀ ikú ń pa ọkùnrin ń pa obìnrin ó ń pa ọmọdé ó ń pa àgbàlagbà ikú kò fi ọdún orí kò fi tó kò fi bá ti pẹ́ láyé kò fi tó ẹnikẹ́ni tásìkò tí ẹ bá ti tó yọ lọ náà ni gbogbo nílò afẹ́yìn ọyẹ kọjá ìgbé ìpalẹ̀ máa wá ó lágbára bá ti ṣe dojúkọ lọ́n kọjá ìgbé ọtí àwọn púpọ̀ pàápàá jùlọ àwọn èèyàn tó lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wá kádàrà ike kí wọn ti léjọ mẹ́ta kan lò nínú ìgbésí ayé nítorí pé lẹ́yìn dídàgbà tọ́lọ́run bá mú yín dàgbà ẹ ní padà déwé ẹ ń lọ ní ẹ ní padà sẹ́yìn nínú ọjọ́ ayé yín lẹ́yìn títí wá ń lọ ọdájú pé sàárè náà lèèyàn padà parí rẹ̀ síjọba. kama máa túbá lọ́pọ̀lọpọ̀ lórí ní tá a ara wa tá a ti Gaa dá di kúkú ikú ọwọ́ amú wa lọ ọ̀nbẹ nínú àmì pàǹwọ́nà láti jẹ́ ẹni tó ṣe kó dojú kọ lọ́n tọ́fẹ́ jọ́ka nínú àwọn ẹni tó rí dáadáa gbà lọ́dọ̀ rẹ̀ lórí gbogbo nǹkan tá a ti ṣe síwájú ọpàtàkì púpọ̀ nítorí pé ẹni tọ́nà ọba bá sàmójúkúrò tó kún lálàáfíà oríire ọ̀jẹ̀ tí wọ́n láyé oríire ọ̀jẹ̀ tí wọ́n lọ́la gbé ìdàrúkú yá mi. kéèyàn wá jẹ́ ní tó ṣe pé gbogbo ọgbà iná ní tó ń pọ̀ ládùá wípé ẹni tó bá ṣẹ́kù nínú ìgbésí ayé òun tó ti pọ́lọ́ náà lọ́ máa bó ti ṣe kéré tó àti bó ti ṣe pọ̀ tó kọ́lọ́ ẹlẹ́dàá wa kọjá kí òun gbádùn rẹ̀ kó wọn má bá ìsàn lò kó wọn má fi nira lò kó wọn má fi pọ́njú lò ṣùgbọ́n òpin kò sí tàbí ṣùgbọ́n yọ padà dé dájọ́ kan náà nílé ayé mi. ibi táwọn ń lọ wàláhì àmà bí ó ti rí inú kan ló fi jẹ́ máa sọ fún yàn pé nìkan kú anú sèyàn lọ ìrònú eléyìí tó dìn yóò sì mú yàn ìlànà alánà lọ́sẹ̀ tó kọjá lóṣù tó lọ làámà sọ̀rọ̀ pẹ̀lú lágbájá yìí òun la gbọ́ kó ti kí ni nǹkan tí tún ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí àfọlọ́wọ́ bá ti kà lọ́wọ́. a àánú sèèyàn gán wọn lọ àdé ẹ̀yin náà wò ó wọn láyé ọ̀pọ̀ sáyé láàárọ̀ yìí táwọn ti jọ́ lọ́wọ́ bá bí gbogbo náà ti máa lọ lọ́kọ̀ọ̀kan náà nù. torí ọkọ kátà wálé ayé náà láàmà lọ lọ́pọ̀ kan àwa láàmà ṣàdúrà pé kọ́lọ́run ọba ọba àlọ́ lẹ́ni tí ọ̀yọ́ lọ ọba àyọ́ lọ òkú náà ní dọ́kà lẹ́yìn túmọ̀ sí pé kárántì àníkò síbi tó bá di lọ́la gbẹ̀ngàn ìyàwó ilé ayé ilé atanijẹ ni o ilé ayé ilé amúnimáfẹsẹ tọlọ ni o ilé ayé ìdíje burúkú bẹnu ẹ ìjẹkọ ní kálukú ọràn ti fa lọ aa àti gbọ́ pẹlú tiwa náà ní lágbájá ti gòkè àgbà. á alẹ́ pé àwa náà lè mú á lè lè àwa náà gòkè àgbà mu tábà wá lé lé lé lé lé lé sáàrí lé mú Awa àgbẹ̀tọ́ gbogbo àfìyẹ́ wulẹ̀ fáwọn ọmọ àwọn ọmọ ẹ̀yin ká lé mú ká dá lẹ̀ gbogbo rọ àtẹ̀tàjẹun láàmà mójútó nulẹ̀ ayé wa lè mú kí gbàgbé tó ń lọ. èyí tí ó wúlò fún wa eléyìí tó ṣe wá láǹfààní àní àní mójútó gbogbo èyí tí ó wúlò gbẹgẹ rádaràda lé ayé ayé rádaràda náà lápá rádaràda sì sí ọlẹ́rìí tọ̀pọ̀lọpọ̀ ọmọ mójútó sékè kúkú ṣe gbogbo èèyàn náà ní ọmọ ntọ́ yẹ kó wọn ṣe yẹ ṣe gbogbo èèyàn náà ní ọmọ nàtà tọ̀ nítorí pọ́lọ́ ti sàánú gbogbo wa ó ní wa hadaynahu najdayn a ti fọ̀nà méjì mọ́ mi yàn ọ̀nà tó dáa àti èyí tó kù díẹ̀ káàtó ìjẹba wo lọ́lọ́wọ́ bá ti ṣe fi ọ̀nà méjèèjì mà wá ó fi mà wá ní lára làákà ìtòfìsì wa lọ́sọ̀ọ́ ọlọ́wọ́ bá kọ́ dá kọ́kọ́ má bàjẹ́ làákà yìí. ẹ̀bùn ńlá ni látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹni bá pàdánù rẹ̀ àbọ̀bá wọ ẹni tí ò ní ìyẹn wọn máa lu tọ́lọ̀ wọn ti fún kí láta ìbá ti kú lára ọmọ èèyàn àwọn ẹwù dànù iná làáfi dá làákàyè làáfi dùn wò làákàyè làáfi mọ̀ pé àyè pariwo àájókòó dáadáa ni làákàyè làáfi mọ̀ pé àwọ̀tò àdó jáde ni làákàyè làáfi máa mọ̀ pé sébàtà tí mo wọ̀ bẹ́ẹ̀wù tí mo wọ̀ mu tètè láti dá lórí irú ẹ̀wù báyìí làákàyè nìkọ́lọ́ mọ́ bàjẹ́ ọlọ́run bá ti wá ṣàánú gbogbo wa o kálukú ti mọ ọ̀nà tí ó wúlò kálukú mẹ́ẹ̀ tí ò ní wúlò ama ojú ọ̀nà tọ́já gara títí lọ́dọ̀ ọlọ́run dálẹ́ jẹ́mínà a sì mẹ́ẹ̀ tó yẹ kí téèyàn bá gbà èèyàn ti sanra rẹ̀ dànù ni o kò sí nǹkan tó padà mú bẹ̀ tó fún lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bó lẹ ti fẹ́ sagídí sí kó o lẹ́sìn ti fẹ́ẹ́ sì fẹ́ẹ́ nú sí eléyìí ti ń bá àwọn ọmọ èèyàn jà gbogbo àwọn èèyàn jẹ́rìí tí wọ́n máa ṣàlàyé òdodo fún tí ọgbọ ọ̀rọ̀ wọn ti pa àwọn ọ̀fẹ́ àwọn ọ̀fẹ́ tẹ̀lé létí pé wọn ọmọ òdodo lódodo létí pé wọn ọmọnà lọ́nà agídí ìfẹ́ àti pípapá gan kí lè fẹ́ káwọn èèyàn sọ. So nígbà tí mo bá ní sáǹjọ ń ṣe pẹ̀lú ọmọ pàtì gbogbo ẹni tẹ́lẹ̀ yìí bá ń dà láàmú èrò kúkúrú lélẹ́yìí o àyèláròjinlẹ̀ lélẹ́yìí ìfọwọ́ ara ẹni pariri ara ẹni jẹ́ni ìfọwọ́ ara ẹni gbọ́kẹ́ ẹni fájájẹni bàbá wa burúkọ bá lò máa wọn náà lọ́ọ́ fara gbà wọn náà ló di ya rẹ láti má gbàgbé pé ikú tẹ rí yẹn bí ó ti ti wá àti bí ó ti ti bá a ṣe bí òjijì ló máa dé ìsẹ́nìkan tọmọkùn òkùnkùn tó kù kọ́dà aláàárẹ̀ òun náà pé kú létí òun bá ti ń sọ àwọn èèyàn tó wà ń bàbá ó dìde ìyá ọba nù láì mọ̀ pé ọjọ́ bá ti pé kò sọ pátá àdéhà sí lórí ẹ̀ bá bá ń tan ọmọ tan ara rẹ o ìgbádùn ilé ayé rírí àti gbogbo mèremère dáàrin inú ilé ayé yìí báyìí afọ́ lòdìgbà díẹ̀ ni bí kálukú bá ti lo ìwọ̀n abáńtọ́lọ̀ wọn bá fẹ́ fún lò nínú rẹ̀ dán ọlọ́run yọwọ́ rẹ̀ kó mbẹ́ bàbá tí wàá yọwọ́ rẹ̀ kó mbẹ́ yéé tutù tọwọ́ ẹlòmíín náà tó fi wà lórí ẹ̀ torí ẹ̀ owó lọ́ba ní tí wọ́n bá ti lọ sí lọ́nu owó ti tẹ lòmíín kọ́lá lọ́ba ní tí wọ́n bá ti lọ sí lọ́nu àwọn mi ò tún máa tukọ̀ ọ̀la oyè lọba jẹ tí wọn bá ti lọ ti lọ nìyẹn àwọn ẹlòmíràn máa ti kó oyè wọn wọ́n ti di tán wọ́n máa kó dojú àlọ́ dojú ó dojú ooru ó tún dojú ọ̀kan yìí ká tó tún fojú kara débọ́ nílò aka ẹ̀ bá ronú sátà tí wọ́n ń dá yìí kan ó kúkú tó yàn án ronú lóòótọ́. àwọn ẹni tó ń bẹ pẹ̀lú rẹ táwọn kì yá ọ nígbà kan àwọn náà ni wọn máa bọ dá wákà kó dojú dojú oorun ẹni tá àwọn arí àfi lójú ẹni tá àrí àfi lójú oorun sọ fún ọ kí sọ fún ẹ tún wá tó fojú kan subahánàlá ẹni tí ò bá mójútó ọ̀rọ̀ ara rẹ̀ kọ́sẹ̀sì òdodo tí ò bá mójútó ọ̀rọ̀ ara rẹ̀ kọ́sẹ̀lẹ̀ sànẹ́gbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó hunrí má ìfẹ́ ẹnu rẹ̀ tó tẹpẹlẹ má òun náà jayé orí òun ní sẹ́ẹ̀ irú wọn gan-an làbá máa ti dòrí wọn wà wọn wá kábàámà yéé nílé ayé sábà máa ti wúlò lẹ́yìn ìgbà wọn bá filẹ̀ ayé lẹ́nu nígbà tí àbámọ̀ ní wúlò tí ò ní sani tí ń ṣe láǹfààní àsìkò ìgbà yìí làwọn wà kábàámà àbámà kò ní pẹ̀kun àbámà kò bí dáadáa kọlọ̀ǹda kọ́ là wá níbẹ̀ torí ẹ̀ tẹ́ bá rí tọ́lọ̀ fún yín lówó jàmá tẹ́ bá rí tọ́lọ̀ wọn bá fún yín lọ́mọ bí jàmá èsì pé ọlọ́run ọba ń kájú kó orí fún yín torí pé ẹlẹ́tọ̀ọ́ sí i àti nítorí pé ẹ lè bá rẹ pẹ̀tì sára ilé ayé kẹ má ronú pẹ́ lọ gbogbo ẹ̀ ọlọ́run ọba fi ń ṣàdánwò fún yín ni nítorí pé nǹkan ilé ayé tẹ́lẹ̀ yẹn á àárí àdánwò náà ni rírí rẹ̀ ni ó ń dikẹ́ lómi òsòrí ibú àìrí rẹ̀ ni ó lómi ìdọ́mọ́ná nítorí pé àkọọ́lẹ̀ tó lọ́wọ́ ọba ti kọ fún kálukú yọ̀ọ̀sẹ̀ lórí rẹ̀ náà ni. torí ẹ̀ wọn bá ní nǹkan lé ayé tó máa adikodo ti pọ̀ èyí tá retí tún ju bẹ́ẹ̀ lọ èyí tó ti wà ń mà èyí tó tó sàdé rẹ̀ fún wa ọ̀gá lọ gbogbo ayé náà lọ mà já níta bẹ́ẹ̀ tó ná mà tó ná pọ̀ tètè pé tó bá rò pọ̀ mọ́ra wọn tó tún rò pọ̀ mọ́ra wọn pẹ̀lú àyọkúrò àwọn aburú tá a ṣe ètò ọ̀sẹ̀ kó tó yóò tó agbẹ́dàlùjẹ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ àjẹpà kú oríire tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀ràn ńlá ni o aburú ńlá ni eléyìí tó sì yẹ kó jẹ́ bẹ́ẹ̀. akramakumullah oníkálukú nínú wa ẹ̀rí pé àfojúsùn kálukú òun náà ní pé. máa dógún máa dọ́gba ọ̀gá ẹ̀sìn nǹkan ńlá méjì dáadáa nílé ayé ń bí ṣùgbọ́n ìdọ́lọ́mbà kọ̀pẹ́ dọ́ọ̀jẹ̀ iná lẹ̀dá lè jẹ́ ibi ọlọ́mbà kọ̀pẹ́ dọ́ọ̀dè iná lẹ̀dá lè dé ẹ̀dá máa ṣe àlàkalẹ̀ lórí tìrìtì a sì máa ní àfojúsùn lọ́lọ́kan ṣùgbọ́n àlàkalẹ̀ rẹ̀ ìwọ̀n abẹ́ tọ́lọ̀mbá lórí ìpè náà lórí. torí ẹ̀ ìjẹba ń ṣe ń ṣe àfojúsùn àti àlàkalẹ̀ nípa alẹ́ ayé wa náà la aláfojúsùn àti àlàkalẹ̀ nípa ọ̀run wa bí nítorí pé bá a bá lọ ẹgbẹ̀rún ọdún láyé tọ́ba tí wọ́n bá wa fi ẹgbẹ̀rún àìníye kún kò sí tàbí ṣùgbọ́n a máa padà lọ́jọ́ kan torí ẹ̀ ikú tẹ́rí yẹn ó ń bọ̀ kò sì sí tí ó di lọ́nà kọ́dà gan bó bá yẹ pé títà làwọn bá ń sá fún à ń sá lọ́nà àti lọ́ọ́ bá ní yéésì pa ń sá fún yéésì pa ń sá ma lọ́wọ́ à ń sá lọ́ọ́ bá ní. tètè ti àmúlò ọ̀sán rẹ kó tó dalẹ́ mọ́ ọ lọ́wọ́ onílàákàyè. ṣe àmúlò alẹ́ rẹ kó tó di sàárè mọ́ lọ́wọ́ má gbàgbé láti lo ìgbà àtẹ̀mí rẹ fún tí ó mọ sàǹfààní lẹ́yìn ikú rẹ lo àsìkò ọ̀dọ́ rẹ ìtàǹfààní rẹ ọ̀sẹ̀ kù fún ọ di gbogbo rẹ má gbàgbé kó dilẹ̀ àsìkò tó dilẹ̀ lo fún tí ó ti ọ láǹfààní. lásìkò tó ò ní rójú gbìyànjú láti lo dúkìá tọ́lọ́fọ́ kó tó di àrínámá àrílòmá má ti gbàgbé o títí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti fún wa ní ààyè eléyìí ti gbogbo onílàáta yìí gbẹgbẹ tán bá lò wọn à ní kábàámà ṣùgbọ́n mélòó là ń fi ń sàǹfààní tó wúlò. nínú àwọn ọjọ́ ayé wa bí iye tá à ń lò dànù mélòó là ń fi ń sin lọ́n nínú èyí tá à ń lò láti fi sin lọ́n ẹ tara àtànákì sóògùn wákàtí mẹ́rìnlélógún lọ́lọ́run ẹlẹ́dàá wa ló fi fún wa lójúmọ́ kọ̀ọ̀kan tá a bá gbé gègé lé sọ̀làwátù márààrún. eléyìí tó lọ́wọ́ bá fi pa wá láti pé ká máa ṣe lójúmọ́ bàbá fẹ́ ti sọ láti kan dáadáa kọ̀dájú kó lè gbà tó tẹ̀sí mẹ́wàá mẹ́wàá káti ẹ̀kọ́ gbà tẹ̀sí méjìlá méjìlá ìtẹ̀sí méjìlá méjìlá lọ́nà márùn kọ̀dájú kíkó sí ìju wákàtí kan lọ wákàtí ẹyọ kan ṣoṣo nínú wákàtí mẹ́rìnlélógún ló fi fi sọ̀lẹ́ wákàtí mẹ́tàlélógún yòókù ẹ̀yin náà fira yín léèrè kí lẹ̀ ń lò fún ṣé tí ó wúlò fún yín ni àbí tí ó di ìbálẹ́jọ́ fún yín lọ́la gbẹ̀dà kìyàm ẹ̀yin wo ọlọ́wọ́n bá fún kálukú lárúbìkì tiẹ̀ níwọ̀n bá tiẹ̀ kí là ń lo lárúbìkì yẹn fún jẹ̀mà lẹ́gbẹ̀ẹ́ fáwọn ti fi tọ́lọ́ àfisẹlọn ẹgbẹ yèyéle kẹfún nílà láàrin wa èyí tẹ bá fi ṣe tọlọ ẹkọ tẹ ẹ ṣe tọjẹ tọlọ nínú owó yín èyí tẹ fi sẹlọ ẹkọ tẹ ẹ ṣe tọjẹ sẹlọ nínú owó yín lẹ́yìn náà dákun kẹsì sí o kí ẹ wò bóyá dáadáa lẹ ń ṣe jù ní àbá ìdá tó aláwa wí kan eléyìí tá a lè wá máa para kòrò sọ níwájú Ọlọ́run tó bá di lọ́la gbẹ̀dẹ̀ àlùkìyàmù nítorí ṣé ara láàpẹ̀ wọn ò fi lọ́wa ni àbákòókò ni wọn ò fún wa lónìí àbí kíkà ni wọn kàn wá lójú láyé bì ìbáwa náà kálukú máa ń tó nílò àkókò òun kálukú máa ń tó nfọjú ayé òun ṣe nítorí pé ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ lẹ́ẹ̀kan ẹ̀sì tó ti dẹ́sẹ̀ bí ìgbà ogun kótó tó ti dáadé ẹ̀yọ̀ká. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ẹ̀yin bàbá bàbá àtẹ̀yin màmá màmá tọlọ Ẹlẹ́dàá wa ti ṣàánú yín tẹ́ lọ́jọ́ lórí ẹ pàkíyèsí ara yín ẹ kúkú báyàn púpọ̀ ẹ bá wọn lò gbà lọ́kùnrin àti lóbìnrin àwọn ẹni tẹ́ bá lògbà yìí mélòó lọ́sẹ̀kù láyé nínú wọn lónìí má ń bò làwọn lọ kí ló mú wọn kúrò láàrin yín tẹ̀bí ń gbà wọ́n túbọ̀ ẹnìkan fún yín ẹ̀yin náà dákẹ́ jẹ́ ẹsùn orí kọ́ pẹ̀lú ẹ̀dùn ni wọ́n ti ikú bẹ́ẹ̀ ni àwọn èdè ẹsẹ̀ jọ yẹn kò já mọ́ kankan. bí gáyìn náà ṣe ṣòkòtò yín kó lé kẹ múra nítorí pé tìyín náà ó ṣe tìyín náà ń bọ̀ ẹni títa nìkan bá sojú ẹ má yọ ọ tìyẹ náà ń bọ̀ tẹni tó dé láàrin àmẹni tí tún kà lẹ́yìn rẹ̀ ẹ̀yin bá fún lówó bẹ wá ẹ̀yin náà mẹ́lò ẹlòmíì tó náà lówó bíi ti yín tẹ́ǹjọ́ ń kóra yín ká gẹ́gẹ́ bí ọ̀rẹ́ gẹ́gẹ́ bí alájọsẹ níbo làwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wà má lónìí tètòwó bá máa bá káwọn ikú ọmọ ara wọn yóò máa fi wọn lẹ̀ ìgbà táwọn ò ti rúwọ ara wọn fi gbara wọn lẹ̀ ó kí wọn náà tètè máa bá dé kò sówó kankan tó o lè rí iná tí kò fi ní mú ọ lọ nítorí amọ̀ sọ pé láti gbowó nítorí tó bá lọ gbowó àbá fún ikú pọ̀ láti gbẹ́ran ni nítorí tó bá lọ gbẹ́ran àbá ràgbò fún nítorí kọ́ ọmọ bá lọ wọ́n fi ra wọn ṣe yẹ̀yẹ́ ni nítorí pé ikú wo lọ gbowó lọ́dọ̀ ẹnìkan ikú wo lọ gbàgbó lọ́dọ̀ ẹnìkan dábàá wá pé ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ni gbàtọ́ lọ́wọ́ àtànù kẹ́ tó ti kókó owó ilé ayé okòólé ọlọ́ọ̀ ìwọ sì ti mọ̀ yín pé áàpù náà ní jọ̀ka nítorí pé àwọn arú irú wọ́n ti kú wọn àrówó fi gbara wọn lẹ̀ ní kí tí wọ́n sojú rẹ̀ tí wọ́n sì ti pè ó dúpẹ́ bọ́lọ̀ bọ́lọ̀ ní kẹ́lẹ́ sojú o òun náà lèyí tó ṣe wípé aná fúnra wa àbá aná fẹ́lòmíì ṣáájú kátó òfìlẹ̀ ayé lẹ̀ ṣùgbọ́n èyí tẹ́ ẹ̀ bá ti ná fúnra yín ẹ̀yin ara yín ná fẹ́lòmíì ẹ wá fi ilẹ̀ ìgbà tẹ́ kú lè sowó yín má owó ẹni tó jogún yín iná lọ́fàá ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé owó ẹni tó jogún wọn èso wo tí wọn gàgà torí pé owó tá a ní táwọn ò lè jẹ owó tá a ní tá a lè lò àkàndá àjọ fáwọn kan ní tòkí á ní láàyè owó náà àwa kùnà látàrí pé àwa la ti ṣe owó la ṣe wàhálà a kùnà láti rà lè jẹ́ nà fúnra wa ń bẹ̀ nítorí pé àǹtí wo ká kọ́mọ́bà dínkù kọ́mọ́bà dínkù àwọn amáyé tó fi sílẹ̀ àwọn máa gbá àwọn ọ̀pọ̀ bíi ti yín ọmọ wa lo owó tẹ̀yìn ti sílẹ̀ ó fi rà lìjẹ́ nà fúnra rẹ̀ bàbá tó tuwó jọ ọgbà tí ó rí ara rẹ̀ gbogbo owó rà lìjẹ́ nà fúnra rẹ̀ tálàbà máa kọ́gbọ́n ọmọ lọ́gbọ́n bàbá gọ̀ ṣùgbọ́n adúpẹ́ tágò òdìrán torí pé ti bàbá ọ̀ràn ma torí ẹ̀ ẹ̀fọ́ wọ̀nyí ṣe rere ẹfọwọ yín rẹsìn Ọlọ́run ọba lọ́wọ́ tó bá ń sọ pé ẹfọwọ ṣe rere ẹfọwọ rẹsìn Ọlọ́run ọba lọ́wọ́ ẹ sì ṣe rere rẹsìn Ọlọ́run ọba lọ́wọ́ lórí àgbọ́yé sunna nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé àwọn ẹni tí wọn máa pè yín pé kẹsẹ wọn pọ̀ ṣùgbọ́n. àwọn ẹni tí ń pè yín kékeré ẹsẹ̀ sí ń ọ̀pọ̀ ẹ̀mọ́yé wọn náà ní bùkátà ẹni tó pè àwọn náà nítorí pé ẹni ń pè ọ́ wá sẹ́sì tí ọ̀ mẹ̀sìn òdodo tọ́jẹ́ gbàdá dálẹ̀ lọ́sẹ̀ bàjẹ́ pálapàla lójókòó sí kí ẹni tí ọba fi ní nǹkan fi fún ọ torí bàbá abidjan kan kan. kọ́ wa ní kọ́ wa náwó tẹ̀sán ọlọ́ má ná o nítorí tó bá lọ ná o fi gbé nǹkan ta pẹ̀sìn ọlọ́run lárugẹ nù kàkà kọ́ gbalada ẹ̀sẹ̀ lọ́gbà bẹ̀. anabi muhammed sallallahu alayhi wa sallam inú hadith yàlla wa aisha radiyallahu anha oni man axadata fi amrina hada ma laysa minhu fahuwa rajul ẹnikẹ́ni tó bá fi lè sàdádá lẹ̀ kankan nínú ẹ̀sìn tiwa yìí alìsílám ní njẹ́ òtítí nù rẹ̀ tẹ́lẹ̀ tọ́wọ́ ń gbìyànjú láti lẹ̀ kankan máa lára pé lára rẹ̀ pé ní ìsìláàmù náà á dàka aya rẹ̀ padà fún un á sọ lóko rẹ̀ padà kí aláǹfààní owó dáná láti gbé bídíà lárugẹ kí aláǹfààní owó dáná láti fi gbé àwọn aládàádáálẹ̀ láti fi gbé wọn lọ́wọ́ sókè kí láǹfààní owó tẹ ẹ ná fẹ́ni tí ó tún máa lò láti fi bẹ̀sìn ọlọ́run ọba jẹ́ ọwọ́ àgbà commission burúkú commission tí ó ba tèèyàn jẹ́ láyé tí ó ba tèèyàn jẹ́ lálùkìyàmà torí táwọn èèyàn bá rí ibi tí ó ti ba tèèyàn jẹ́ láyé táwọn ẹ̀rọ ọlọ́run bá rí pé ha wọ́n ló ṣe donation yìí fáwọn ẹni tí ń lò fún tọ́takùtọ̀ ọlọ́run. fáwọn ẹni tí ò tiẹ̀ sí ọ̀nà ọlọ́run wọn ò ọ̀nà ànábì Muhammad alaihi wa alihi àwọn èèyàn máa ṣe ààrin ah, ọkùnrin yìí ti náwó na báyìí ọkùnrin yóò mọ ibi tó yẹ náwó sí ah, kọ́nà ọmọ máa lólórí ikú náwó sínú láti ayé àwọn èèyàn ní fiọ́lẹ̀ torí pé àwọn èèyàn ní ẹni tó ọ̀pọ̀lọpọ̀ àmọ́ àwò pé á nígbà tó wá bẹ̀rẹ̀ ìtàn náà lọ ọ̀ wá rí ibi tó ti ràn lọ́ọ́ dọ̀dọ̀ àwọn rádaràdá yìí lọ ṣé ìjọ yẹ kó o ṣe nu tó ẹbí rẹ kọ́ àwọn ẹni tí ń sáàbù fún nu àwọn náà wọ́n fún lóde tó dé má jù àwọn náà fún lóòka tó fi fọwọ́ àwọn náà ni wọ́n fún léyìí ń fi ń banu kó tó jáde lójoojúmọ́ ọ̀ràn babaláwo rẹ̀ lọ́ọ̀nì wàlà hawla wàlà quwwata illa billah òun ọ̀rẹ́ ìsìlámù lọ́dọọdọdọ babaláwo rẹ̀ ló gbé lárugẹ lọ́wọ́ ayẹ kó rí bẹ́ẹ̀ ọ̀yẹ kó rí bẹ́ẹ̀ ẹnáwó yín tẹ́sí ọlọ́ọ̀jẹ̀ máa nítorí ẹwọ sẹ́ni tó ti kú àwọn ò lè padà wá mọ́ wọ́n sì ti lọ wọ́n ti lọ ní owó ti di tẹlómi ìńdáwọn tó fowó yẹn lé ọba ti ṣe nínú owó wọn fún tó kú ọmọ kan ò sí tí ó ti fún ọmọ ọmọ bá tún fẹ́ ṣe kan torí ara rẹ̀ náà ọkọ mú gbọ́ná bàbá ti lọ ọlọ́run máa forí jì wọ́n torí ẹ̀ bàbá tọmọ kọ yẹ kí nǹkan kọ wúlò fún lẹ́yìn kú o tí lọ fà á tóun fi falẹ̀ tí ò ṣe fúnra rẹ̀ tó fi wá di pọ́ lọ láìsí. akramakumullah ẹ̀yẹ wòlúwa ibo ti ṣe rí nínú àwọn ìjàmbá tó ṣe wá ń bẹ̀ bàjẹ́ òun náà nípa àmọ́ wá mọ́ṣáláṣí àná ìlú gbogbo àdúgbò ẹ̀sán rí gbígbà tó ṣe kókò sí mùsùlùmí lù ó sì jọ pé wọn ò sí ń bẹ̀ náà lóòótọ́ kọ́nà wọn bó dé káwọn káàkiri náà gbẹ sí náà ẹ̀rí ní ìjọjọ túmọ̀ àmì ẹ̀ mélòó lẹ́rí sí sí náà la hawla wala quwwata illa billah kò yẹ kó rí bẹ́ẹ̀ islam ẹ̀sìn ọlọ́ islam ẹ̀sìn àtìlà islam ẹ̀sìn tí wọ́n ti tó fi wà lẹ́nà ìyẹn mélòó ní ti láwùjọ wa ìbá ọ̀pọ̀lọpọ̀ dáhàn ló fún àwùjọ tí wa àwọn ẹgbẹ́ ẹgbẹ́ kọ́ wọ́n tún láwọn tó fẹ́ràn àfikọ̀ níjọ́ keje àkàràmọ̀kùnmọ́wá mélòó ni wọ́n ní Islam mélòó nínú wọn tẹ́ ẹ bá wo agboolé lẹ́yìn tẹ́ ẹ fi ra ẹ mùsùlùmí tẹ́ ẹ bá tọ́kàn èèyàn mélòó ní lọ́mọ́síláṣí nínú àwọn ọ̀sìn tọ́wà mẹ́ obìnrin mélòó ní ti sọ̀lẹ́ ọkùnrin òsùn máa sọ fún ah, eh, eh, eh, mi pé ilé òní à ah, òní òun ṣe nǹkan oṣù ní olórí ikú nígbà tí èsì pọ́kùnrin ṣe nǹkan oṣù àwọn òbí lẹ́yìn mi lè ṣe ìfọ́ ọ̀rọ̀ sí àwọn ọba ni lọ́kẹ̀ẹ́ ọba ni lọ́kàn yìí ó wà ní Islam fi fẹ́ lọ wájú màlẹ́kà kan ní ọ̀sọ̀ kalẹ̀ àwa dá déèyàn náà lágbárùkù tẹ̀sán ọlọ́ọ̀ lẹ̀sìn ọlọ́ọ̀ ọba máa lọ wájú ẹ̀sìn ọlọ́ọ̀ máa lọ wájú ẹ̀sìn ọlọ́ọ̀ máa lọ wájú nígbà tí àwọn èèyàn ẹ̀sìn náà kò ta wọn lára pé kí wọ́n mọ̀ pé kò sí mọ́tíláṣí ń lù wọ́n ẹ̀sìn náà èyí tó wà nù mọ́tíláṣí lèèyàn mélòó lọ́lọ́ ambọ̀tìbọ̀tì bá tó máa kọ́ mi la hawla wala quwwata illa bí rọmọdún ti máa ń bọ̀ ìyàlẹ́nu ní ọ̀jẹ̀ láti rí gbogbo àwọn ọ̀daràn àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn ẹjọ́ tí wọn fi fún ọ̀fẹ́sẹ̀ ọlọ́run bá pè kankan gbogbo wọn ti máa rẹ níbà ìtọ́ba lẹ́ni lé ó ti máa sùn pẹ́pẹ́pẹ́ àkàràmọ̀ fún wọn máa gbogbo àwọn àtẹ bọ́ba ti lọ mọ́kàrí tẹ́lẹ̀ tí ò sí lọ mọ́ yóò wá lọ yọ̀ kájáde pé wá ní ìta yọ tẹ́ kalẹ̀ tí gbogbo yẹn máa fún hmm, àjíì àti ipò ká fi kún pé àti ọ̀daràn torí yóò bẹ́ẹ̀ fà kọ́yá pé àti ọ̀daràn nítorí pé o ṣe lọ olórí ibú nìwọ̀nyí e ṣe é ṣe lọ rọmọdọ́nà jẹ́ ṣe lọ nìwọ̀nyí. àkàràmọ̀kọ́mọ́lá bọ́ọ̀lù Islam ti fẹ́ lọ wájú nígbà tí táwọn bá lọ ìgbàsá máa lọ yóò ti wa gbogbo àdúgbò tẹ̀ ń bá wọ̀ tẹ̀ ń bá wọ̀ tẹ̀ ń bá ògèdè sọ́ọ̀sì ní ògèdè sọ́ọ̀sì ní ògèdè sọ́ọ̀sì sọ́ọ̀sì lọ́sùn sọ́ọ̀sì lọ́sùn sọ́ọ̀sì lọ́sùn sọ́ọ̀sì lọ́sùn ń bọ mùsùlùmí wà bọ mùsùlùmí wà tọ́ba wa kọ̀rọ̀ ọba àwòwò ẹ ọmọ wa jánu ẹnu ọmọ owó tẹ bàbá ẹ dàpọ̀ ẹgbẹ́ sẹ́kùn mẹ sàánù mi ọmọ ànábì lèmi náà ọmọ ànábì bá owó lànábì ṣe gbọ́ bọ́ọ̀lù ṣe fi ọ̀dà ara rẹ̀ gbọ́dọ̀ ọgbà tó fi jáde inú ànábì la hawla wala quwwata illa ẹ̀yin tẹ́ ẹ lówó ẹ̀yin náà ti ràn lọ́wọ́ ẹran ti tẹ́ tó ti kú ẹ lò nínú owó yín o ẹ̀yin náà ẹran islam lọ́wọ́ nírú àwùjọ tán ti sọ islam dákúrẹ́ tẹ̀ ẹ gbé ìsìláàmù ẹ gbé lọ́wọ́ kì ẹ ha kọ́ hàn àdúgbò tiyín wọn náà bá kọ́ gbogbo ẹni tó lówó kọ̀ọ̀kan àwọn mùsùlùmí nínú ìlú yìí kálukú bá kọ́ kọ̀ọ̀kan sádùúgbò rẹ̀ a oko oríire tí wọn náà bá mójú tẹ nítorí pé mẹsàlásì kan tó kọ yẹn Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá ó ti torí rẹ̀ kọ́ ní kankan náà lẹ́nu bẹ́ẹ̀ ni aṣáájú wa Uthman ibn Affan radiyallahu anhu ọgbà ìgbà wọ̀rọ̀ wa bẹ́ẹ̀ lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn ni máa ń bẹ́ẹ̀ na lillahi masjidan walau kabaytal qata bana Allahu lahu bihi baytan fil jannah ẹnikẹ́ni tó bá fi lè kọ́ mọ́sálásí kan lẹ̀ kọ́lọ̀ kọ́dà tí mọ́sálásí náà kéré kó kéré jọjọ kọ́dà bí ilé ẹyẹ olóńgbò ọlọ́run ọba ó ti torí rẹ̀ kọ́ ní kọ̀ọ̀kan lálẹ́ torí ẹ̀jẹ̀ máa gbogbo ọ̀nà tí yẹn lè gbà dá náà ni ẹ̀yin tẹ́ lówó lẹ́lẹ́ náà kẹ́ tó kú nítorí kí tẹ́ ẹ̀ bá náà tó kú ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ló tó fi tọrọ kọ́bọ̀ kálẹ̀ àwọn ọmọ òróbì tu ẹ̀sìn ọlọ́run bí ìjàdá ń bára wọn jà lórí owó rọ̀ ẹ̀ ẹ́ bọ́lá ti fẹ́ Islam láti pin ní àbídígi torí pé Islam tó wá wá tí bàbá yín ṣe kú kò tó fi ogún mọ́ òun ò ṣe ogún mọ́ tó fi jẹ́ pé wa. tó ṣe pé ipò lọ́lọ́wọ́n bá fún ọlá lọ́lọ́wọ́n bá fún ọjọ́yè kan ní ó ná owó owó tí wọ́n nìkan ló jọyè rí ìwà nìkan èlò onírú ọlá rí o àwọn nǹkan ti ní sáájú tiẹ̀ táwọn ọba kú gan kò ní kàn tó ńgbà táwọn kú ló tó kàn tó ikú tó wá pa àwọn ẹni tó tíwájú rẹ tí wọ́n fi débẹ̀ òwe lọ́lọ́wọ́n bá ń pa fún ọ. ipe tí wọn náà bá wà ń bẹ tó bá gbójú lọ ọ padà fi bẹ́ẹ̀ lẹ́jọ́ kan ni tó gbà tí mo bá ti wá mọ kíkéle ayé àfọwọ́bà kí ní ṣe tí ó wúlò fún mi bí tí mo lọ gbogbo ńlá ká nítorí pé tá bá náà ni gbẹ ni ó má Osi sí olólùfẹ́ kan tí ó dùn ọ oníkálukọ́ pẹ́ ìlànà òpin rẹ̀ nígbà wọn bá bu ọmọ lẹ̀ tán ó ah, o ah, ọlọ́dà kò forí ọlọ́nkẹ́ ọlọ́nkẹ́ níbi tó bá tó ti tó ti tún ronú ọ̀rẹ́ rẹ̀ kó tó fàgbé ọjọ́ já máa lọ ní ti tó ti ti dé kọlọ̀ tẹ́tí wa náà dáa já máa lọ ṣé eléyìí òfin ní kẹ́yìn ọmọ jẹ fufu yín dẹ̀ máa jẹ ẹ bá ti délé ẹ ti máa jẹ fufu ní ká àdáni torí pé ìyàwó ká má jẹ wọn fẹ ẹ lọ ìyàwó ọmọ ògbé fún ọbẹ̀ wo ló ṣe sí náà subhanallah ẹni tí omi rí sàárè o sọ pé ah ó ṣe ó ṣe náà ó ṣe náà torí ẹ̀yin kò tọ́ wa mẹ́jọ tán ọ̀jẹ̀ ọlá arọ tó lóní mẹ́jọ tán ọ̀jẹ̀ ìdí tó fi o lè máa ní lọ láíláí téèyàn bá lóye téèyàn bá nípò téèyàn bá fi lè kú tó máa kọjá gbára sàárè rẹ̀ tí wọ́n sọ pé à bàbá baálẹ̀ nìyẹn à ọba nìyẹn tí wọ́n sọ bẹ́ẹ̀ mọ̀ láíláí wọ́n sọ pé baálẹ̀ ni nígbà tó wà láyé baálẹ̀ ànánu baálẹ̀ ẹ̀jẹ̀ dànù baálẹ̀ ẹ̀jẹ̀ nínú àmọ́ baálẹ̀ tòní òun bẹ láàfin la hawla wala quwwata illa billah wọ́n sọ fọ́ balada ọba ń jẹ tánu àmọ́ balóni ọ̀nbẹ láàfin rẹ̀ ọ̀dà tó tó gbogbo ẹ̀ tó bá ní làákà yìí kò ní sì torí ipò rọ́ọ̀lẹ́ ayé yìí kọ́gbà bí ọlọ nítorí pé kò sí tàbí ṣùgbọ́n á lọ náà ní àsìkò tí ìgbélọ̀ ń láyé lásìkò bá pè wàá lọ náà ní sára táwọn tó ti lọ kọ́gbọ́n ọba kan kò máa bẹ́ńbẹ̀ láéláé ọkọ̀ gbogbo wọn lọ náà ìwọ náà lọ.

ọlọ́run bá fi hàn akéké ní jẹ́ ìwọ ọmọ àbí èèyàn gómìnà rí kí á ọ padà padà lé rẹ ńjọ́ kan ọ padà lé rẹ ńjọ́ kan gbogbo wín wín wín wín wín wín yọ padà bí pé ní ta ni tàbí ń bọ̀ á pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ̀rọ̀ sí tẹ́lẹ̀ yóò tún di pé wọ́n ń gbanú sí àwọn èèyàn máa pé di tíà yẹyẹ nù di tíà báwo èèyàn ti ní máa jẹ tíà ìyẹn nípa gà ti bọ́ nínú di tíà la hawla wala quwwata illa billah torí di eléyìí ọdọwọ wa ẹ má jẹ kí ipò rán ọlẹ ayé yìí kọta yín jẹ ẹlòmíì tó bá ti wà ń kó lé ayé tó bá ní ẹsẹ tó lọ wọn láyé nìkan làwọn ní àwọn ọlọ́run à ókè olórí ibú fẹ́ kó sórí ibú wọn náà wá jẹ sáà àwọn sọkúsọ. wọ́n lọ máa bá àwọn ẹni tó ní kò pé ah, ayé nìkan lẹ́yìn ni ẹ̀yin ọba aláyé lẹ́yìn ok ọláyé ọ̀yẹ kó tún ní nínú ọ̀run ayé nìkan wà lẹ́jẹ̀nà irú wọn wá pa àwọn òsì islam àwọn ọ̀fẹ́ tẹ̀lé tànàbí Muhammad sallallahu alaihi wa torí ti fi yá àwọn àwọn bá kú iná náà làwọn lọ àwọn ọjà yìí káwọn yó wàlà wàlà ẹ̀ta ara jẹni tó ti kú kẹ́ fi kọ́gbọ́n ṣébí àwọn akpọ̀ rọ́jà ìdìmú yìí náà ara ẹni tó dìmú tó sì fìlà nílùú kan nínú ìlú Yorùbá yìí ọba kan ti jẹrí tó ṣe pé gbàtọ́ fẹ́ jẹ gbóòórò gbogbo òsàlù wọn tó máa ṣe ó lò wọn gbà wọn ṣe tọ gbogbo àwọn babalóró babalóòsà gbogbo àwọn babalóró wọn ní dáhùn ló bí ọkẹrẹ ẹjọ́ jẹ́ káwárí bí ó ti débẹ̀ tó lòun ò ní tó sà ò ní tó sá àbá bí bàbá yẹn ti wọ àfi báyìí gbogbo òòtà gbogbo rọ́bìsì gbogbo kájú kóríkó kó jáde mùsùlùmí lọ òun yìí ti káàbò wọn kó jáde bàbá yẹn ọ̀pẹ tí wọn fi rọ lóye tó wọn rọ lóye ọ̀pẹ sígbà náà ló kú à ó sórí rè ó sórí rè nítorí kékeré ìtumọ̀ fẹ́ jẹ oyè rọ ẹ wàá máa ṣe àtiwọ́ jahannama ní rọrùn. ẹni tí ń sin lọ́run lójú méjèèjì ẹ̀rú ń bà pé tó ń bá kú kọ́lọ̀ mọ́kọ̀ sínà bó wàá lẹni tí ń sin lọ́run lójú méjèèjì a máa bẹ̀rù ọlọ́run káàrin sí ilé ayé irọ́ lásán ilé irọ́ nílé ayé nínú òkì rẹ̀ onígbélé irọ́ ni. náà wa àti tó ti kọ́lọ̀ fún wa wọn náà wọ́ ìwọ náà rántí pé wọn náà kù jọ torí pé wọn ò ní máa bẹ láyé lọ títí bí ikú ti ti pa àwọn ẹni tó síwájú iná ní kó mú wọn náà lọ lọ́jọ́ kan ó sí ọ̀nà tó lè gbà tó fi lè jàjà bọ́ lọ́wọ́ tọ́ba wa débẹ̀ lo ìmọ̀ rẹ dáadáa ṣàlàyé rẹ fáwọn èèyàn jáwọn èèyàn dára rẹ mọ́ dáadáa lílẹ́kìtọ́ lẹ́kìmọ́lé ó ti tó bẹ́ẹ̀. Ọkọ mọ̀ fúnra ara rẹ nìkan níṣẹ́ ló yẹ kó fi sọmọ aráyé náà lórí jẹ́ káwọn èèyàn mẹ̀sìn ọlọ́run lódodo àwọn èèyàn tó máa ń pẹ̀sìn ọlọ́run wọ́n pọ̀ jọjọ láwùjọ kọ̀ọ̀kan ṣùgbọ́n ọ̀pọ̀ àìmọye wọn wọn ìsàlàyé ẹ̀sìn ọlọ́run báwọn wọ́n máa ń sọ wípé ah, àwọn fi sọ àwọn náà táwọn táwọn máa lukoro káyé ẹni tó bá fẹ́ mo sin náà tó bá sì fẹ́ tí o bá sin náà ló máa dá sí àtàrà rẹ̀ la hawla wala quwwata illa billah ṣé báwọn anábì ọlọ́run ti ṣe àwọn anábì ọlọ́run ti bẹ́ẹ̀ àwọn anábì ọlọ́run ṣàlàyé fáwọn èèyàn ẹ gbọ́ sànàbì Nuh alayhi salam lọ́sọ̀rọ̀ qala rabbi inni da'awtu qawmi laylan wa nahara ó ní ìrọ̀ ọlọ́run ọba mi gbogbo gbogbo ọ̀sán ni mo fi ń pa àwọn èèyàn kò nígbà kan àti mi gbogbo gbà ní fi ń pa àwọn èèyàn kò sì fẹ́ gba kọ́bọ̀ lọ́dọ̀ wọn lórí pípé tí ń pè wọn ju pé tọ́ba rí ẹnìkan tọ́ lọ ń sànù rẹ̀ tọ́ mọ̀nà gbọ́wọ́ rẹ̀ nínú rẹ̀ ó dùn lọ. kò bẹ́ẹ̀ náà lọ yẹ kí gbogbo àwọn ẹni tó bá mọ orí láwùjọ wa. yéésì fẹ́ máa tó ẹ wá máa fi ṣe báàgì ẹ máa fi ṣe fùkẹ́ ọ̀mọ́ bí tó ti dé oní káírò ni ọ̀mọ́ bí tó ti dé ní madina ni ọ̀mọ́ bí tó lọ ní bẹ́ẹ̀rù kò sí pọ̀tọ̀pọ̀tọ̀pọ̀tọ̀ lù tiwọn náà ebi wọn lọ kẹ́kọ̀ọ́ wa ìwọ́jà tó ju gbogbo èèyàn ni ẹ̀kọ́ tó ọkọ́ wà táwọn èèyàn láǹfààní torí pé kún bẹ wọn náà kù pẹ̀lú màtọ́ náà máa ń tó ọba ti di àwọn èèyàn láǹfààní yọ padà sí balẹ̀jọ́ fún ọtọ́ bá di lọ́la nígbà tó yà àkàràmọ́kọ́mọ́lọ́ eléyìí jẹ́ jẹ́ni tó bá ń mọ̀ màtọ́ dáa àmọ́ màtọ́ pé ìmọ̀ bá ti bàtú lọ́lọ́ kọ́ wa ìmọ̀ tó lè bá táwọn èèyàn jẹ́ ní lórí ẹ̀ kọ̀ọ̀kọ́ màdìdì torí kò síbi tí wọ́n ti lè kọ́ náà rádaràda ẹni tó bá gbé wọlé lé wọn akọ́sẹ́ ẹni dédé síbi ni o kọ́mọ ìyanu àbítẹ́nu bá ń dùn o torí tàwọn ara jẹ ọmọ rọrọ kúrọ tí wọn lórí ló kọ pé ẹ káírò mo ti ń bọ ẹ nìkan ẹ ti à tó o bá ti máa ń tọ́ ẹnu rẹ fàwọn èèyàn kó ti bá wọn ó tó jẹ àwọn ẹni tó jẹ́ pé àwọn ètè dáadáa tẹ́lẹ̀ wà burúkú ni wọ́n máa wù pálapàla ni wọ́n máa ṣe bí ká bàtọ̀ ọmọ ọlọ́mọ jẹ́ bí ká dínà máyà bí kí nǹkan ti fẹ́ dáa kárí pé ọwọ́ wa ló gbà bàjẹ́ àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ tọ́kì ká àdìsí kà láwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ táwọn náà rántí ẹ̀yin nìkan lákọ́lẹ̀ wà ní ilé àǹtíkà àwọn àǹkàbí dín náà àmọ́ tó ń ti ká wọn wọ́n ó túmọ̀ sí pé ìwà náà kú ń bọ̀ wọn náà padà kú dọ̀ka bàtí wọn náà bá wá tọ́ ọ bá wá lọ ìka kò síbi tí ó fi ọjọ́ ìka kò lè jọ dáa fún ọ láyé ní ìka kò lè dáa fún ọ kátó wá pé lọ́la gbé jàlùkìyà mi torí ẹ ẹ wo jẹni tó ti kú tóun náà ti kàtìkàtì tí tó fi kú ẹ fi yíwà sí ní padà ẹrántí pẹ́ẹ́pù ẹsìn rántí pé ọlọ́run ẹlẹ́dàá wa gbogbo téèyàn bá ṣe èèyàn ṣe pamọ́ ni gbogbo téèyàn bá ṣe láyé èèyàn ṣe pamọ́ ni èèyàn ò ṣègbè ẹni ń ṣe dáadáa sọ́mọlàkejì nǹkan tó dáa tó kọ̀fẹ́ sí kí wọ́n á ní nǹkan tó fẹ́ fún ọ déjì kọ́ máa bá sọ́mọlàkejì jẹ kí ni tó fẹ́ mú ọ tí wọ́n fi wá jẹ́ ike bí ó ti ṣe bàjẹ́ ni wọ́n máa wá fáwọn ọmọ ara yìí wọ́n bẹ nínú àwọn àtìkà tẹ́lẹ̀ tó òun ní batọ́mọlàkejì jẹ́ fúnra ara rẹ̀ nítorí ara rẹ̀ torí pé ọkàn wọn fún ẹni tí ọ yẹ kó wọn bá tiwọn jẹ. ó sì bẹ nínú àwọn èèyàn ẹni tí ń bẹ́ jẹ́ ọmọ ẹni tí wọ́n ní tiẹ̀ jẹ́ o ṣùgbọ́n wọ́n gbé tẹ́wà fún un nítorí pé òun tiẹ̀ ó kábàtẹ́ni ọfẹ kọ kábàtẹni jẹ ọwọ agbèsè wa fún igbe wọ gẹ́gẹ́ bíi babaláwo ìwọ gẹ́gẹ́ bíi oníyàwó wọ bíi àfa àwọn oníyàwó kọ bá bàtẹ jẹ ẹyìn mẹyẹ eru wọn ẹyìn ẹwọ bá dùn bọtọ tí wọn náà ṣe máa sáǹpù lórí wọn lọ àyè pé ńgbà táwọn náà wọn bá a ọ̀nà ẹ̀rí àánú ọ̀daràn ó sì bó ti di jálajálá láti àyè bínú kó tó wá sí lọ́la gbẹ̀ngà kúyàm ọ̀daràn lọ́la gbogbo wẹ̀dẹ́wẹ̀dẹ́ tí ó ń rí láyé ń bì báyìí torí ẹ̀ ikú ń bẹ ọ̀dẹ̀mọ́ oníkálukú wa kárántí pé ikú òbúkátà rẹ̀ kátó kú ikú òbúkátà ọjọ́ ike ara wò lé ti wá ara wa ikú òsì bùkátà nígbà tá a tó dàgbà máa léwu ló ń tó dé ikú díẹ̀ àsìkò náà níjọba ti gbé ọlọ́run bá ní wọlé yín ọ̀kẹ́rọ̀ lọ́ọ̀hún nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun ọlọ́run bá lóun ò ẹ̀mí kan lára o tọ́jú ọkú rẹ̀ bá ti pé ọlọ́run bá ní mà nípa gbogbo tẹ̀sí aqulu qawli hadha. وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله nínú àwọn nǹkan eléyìí tó yẹ ká máa tètè palẹ̀ mọ́ lè kú lọ́jọ́ tí kú ọba mú wa yóò mú wa kó olókè pẹ̀lú lápadà dára lẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ó lè bá sánú wa ká lè bá rí kẹ́gbà lọ́dọ̀ ọlọ́run ó náà ní nǹkan kan tó wá nínú àdéhìí àlàyé. ابن مالك رضي الله عنه ولا رقم كان هو بلد محمد صلى الله عليه وآله وسلم قال يا رسول الله أي الدعاء أفضل الدعاء الدعاء صلى الله عليه النبي صلى الله عليه وآله وسلم هو أدعاء ونسأل ربك العافية والمعافاة في الدنيا والآخرة أدعى تولى هناك ما ترى لدى ولوى لداري أموت كرو àti àlàáfíà láyé àtìlọ máa tọrọ àmójúkò àti àlàáfíà lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ láyé àtìlọ tó máa ẹjọ́ òfin yóò fi dẹ́ẹ̀. arákùnrin bá tún padà wá bá nàbì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ lọ́jọ́ kejì lọ́kọ́lá yà rọ̀ sọ́lọ́ ó tún ní rẹ̀ ìrántí ọlọ́ àyùyó dọ̀ọ́rẹ́ ẹ ọ̀pọ̀lù ìwọ nínú àdúrà ńlọ́lọ́lájú lọ́kọ́lá lọ́hùn mítìlẹ̀ anábì sọ̀rọ̀ ńtọ́sọ̀ lánàá máa sọ̀rọ̀ àmójúkúrò àti àlàáfíà láyé àti lọ́run lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá ثم أتاه في اليوم الثالث أرقني باتدي نعجوكتا فقال له مثل ذلك النبي صلى الله عليه وسلم nígbà tọkùnrin tuntun ìbéèrè sílẹ̀ kẹta irú ń dáná ju ti sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ànábì tún fi dá lóhùn níjọ́ kẹta bàtà ànábì wa sọ dá ànábì wa fi yí ọkùnrin yìí ó ní fẹ́ lọ ọ̀ọ́dí ìtẹ̀lẹ̀ àfihàn tẹ̀lẹ̀ lónìí وأعطيتها في الآخرة فقد أفلحت onítorí tọ́lọ́ wọn bá fún ọ lálàáfíà láyé tọ́lọ́ ń tún fún ọ lálàáfíà lọ́rùn dájúdájú òfin sórí rẹ̀ tọ́lọ́ ń bá fún mi lálàáfíà láyé tó tún fún mi lálàáfíà lọ́rùn dájúdájú òfin sórí rẹ̀. alimami Tirmidhi rahimahullah olóògbé àlejò jáde nínú tírà rẹ̀ ó lè sọ pé hadithun hasan àdìsí kan tó ti kó gúnrégé àdìsí ó ń tọ́ka sí wípé àdúrà yìí àdúrà tó fẹ̀ tó gbòòrò yìí àdúrà yìí ọ̀nà àbáyọ sì ní bẹ́yìn níbi ìpọ́njọ ayé àti ìṣòro sàlùkìyàn torí kíni nítorí pé nínú àdúrà yìí èèyàn ń sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. kíkékè ọlọ́run ẹlẹ́dàá kọ́lá wọn níbi gbogbo amodi. níbi gbogbo àárẹ̀ níbi gbogbo kùdìẹ̀kudiẹ tí máa ṣèyàn bákan náà èèyàn tó ń tọrọ wọn níbi gbogbo àdáwò gbogbo àmì gbogbo àrító gbogbo ẹjọ́ náà bá ti ti báyìí fún àlàáfíà rẹ̀ àlàáfíà rẹ̀ ọ̀pọ̀ lọ́wọ́ gbogbo àárẹ̀ ìyẹn ni pé ọlọ́run kò fún alálàáfíà táwa máa ń lò lédè yorùbá o túmọ̀ sí pé bóyá àárẹ̀ ráńpẹ́ ráńpẹ́ lásán ẹni kókó lọ́wọ́ gbà wá kọ́ là wá lọ́wọ́ gbogbo àmì gbogbo àléébù gbogbo àbùkù gbogbo àárẹ̀ gbogbo tí máa kọ́ báyìí kọ́ lọ́wọ́ là wá bẹ̀. bákan náà èèyàn tó ń tọrọ pé kọ́ lọ́wọ́ láyìn nínú àdúrà tánàbí kọyìn tọkọ arákùnrin ike kọlọ wọn láyìn lọ́wọ́ àwọn èèyàn kó sì làwọn èèyàn náà kọ làwọn kò lọ́wọ́ èèyàn làwọn kò lọ́wọ́ wọn làwọn náà kò lọ́wọ́ wa à ah, àlàáfíà làwọn wọn ní ọbọ ha tọwọ́ èèyàn èèyàn kọwọ gàù lọ́wọ́ rẹ̀ àdúgbò ẹkọ lọ Ọlọ́run kan lálàáfíà ó fáwọn náà lálàáfíà. bákan náà àdúrà táwọn ẹbí ń sọ yìí ó tún túmọ̀ sí pé ọlọ́run ti rọ̀yàn lọ́rọ̀ kó lọ́dọ̀ èèyàn àfẹ́ nǹkankan lọ́dọ̀ èèyàn ọ̀dọ̀ ọlọ́run láti fẹ́ ó sì tún túmọ̀ sí pé àwọn èèyàn ọlọ́run ti rọ̀ àwọn náà lọ́rọ̀ kó lọ́dọ̀ rẹ̀ èmi ìtọrọ lọ́dọ̀ àwọn èèyàn kò túmọ̀ sí kò sí lálàáfíà báwọn èèyàn tọrọ tiẹ̀ ń kọ́kọ́ lálàáfíà lálàáfíà ala làbíà ha ọlọ́run ti gbà wọ́ kó tún gba àwọn èèyàn náà kú lọ́wọ́ rẹ̀ kálukó sinmi ara àdúrà dáná bùsùlùmọ́ bá àdìsẹ́lẹ̀ tó fi kọ́ arákùnrin ara àtúmọ̀ rẹ̀ bákan náà àdúrà yìí tún túmọ̀ sí pé ìnínilára àwọn èèyàn kọ́lọ̀ wọn bó gbé jìnnà sí wọn tiẹ̀ náà kọ́lọ̀ ó fi torí àdúrà yìí ga púpọ̀ náà lọ́ọ́ fà ló fi jẹ́ النبي محمد صلى الله عليه وآله وسلم وأن لا جبت من حديث أبو بكر الصديق رضي الله عنه قال أبو بكر أدي لوري منبر lẹ́yìn ikú anabi sọlọ́lá àdìsọ́nà lọ́jọ́ ọwọ́ ń bá àwọn èèyàn sọ lọ́ba ẹ̀yin ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ dàkẹ́ Abubakar kú sẹ́kù àwọn èèyàn ọmọ kíní ọ̀sọ̀ lẹ́yìn torí tí ọ̀bá yẹ kọ́ wà lórí mímbà rẹ̀ ṣe kó tó báyìí àwọn èèyàn bá bí léèrè kí ni pààyàn lẹ́kù ìwà àròlé ànábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam Abubakar wa ya lọ́ni ọlọ́nàbì sallallahu alaihi wa sallam qama fina rasulullah sallallahu alaihi wa sallam. àyàmà awùwàdà àlẹ mẹ́mbà ní ọdún tánàbí sallallahu alaihi wasallam lọ́dún tí wọ́n bá a ṣe ìbùbánisọ̀rọ̀ títí ń bá ní sọ̀rọ̀ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí kùkùté bí máa ń dúró báyìí lọ́jọ́júmọ́ àti tí máa bá àwọn èèyàn sọ̀rọ̀ àkékù kìkan wà ó lórí ẹ̀ gbàtọ́ yá. anabi ní kọ́ bọ̀ ń ṣe mímbà báyìí wọ́n bá anabi sallallahu alaihi wasallam ṣe mímbà anabi wa pa òkúté igi yẹn ọ̀pá jù igi òkúté bá bẹ̀rẹ̀ sí sunkún ó sunkún lórí pé gbogbo ẹ̀ tó wà mọ́tíláṣí ń gbọ́ àfìgbà tí anabi sallallahu alaihi wasallam tó gbọ́ lé lórí tọ́rẹ̀ tó tó dákẹ́ orí ńlá fi lẹ́nu anabi sallallahu alaihi tó lórí rẹ̀ anabi ọ̀wá tó lórí ẹ̀ à kí ló fẹ́ máa dunnú ẹ̀yin wáyé ọ ọ ẹ má gbé àwọn ètò nígbà yìí kó ló do lọ́pọ̀lọpọ̀ wọn ọmọ nǹkankan ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ gbọ́n yìí ó ní wa in min shay'in illa yusabbihu bihamdihi kò sí kankan láyé yìí àfi kọ́jọ́ ń sáfọ̀ mọ́kọ́ wọ́n wà láàmú torí ẹ̀ ń sáfọ̀ mọ́kọ́ ò torí ẹ eléyìí bẹ́ẹ̀ náà mi jíjá nàbí anabi wa muhammed sallallahu alaihi wa sallam anabi ń dúró lórí kìkan sọ̀rọ̀ àdéhùgì wa rí bánabi ti pa ọ́n ó tún ti mú kó mi ń lò ó wá bẹ̀rẹ̀ sí gbogbo ara mọ́tíláṣí ti ń gbọ́ kò sì dákẹ́ àgbègbè lórí. tó anábì wa dúró lórí mímbàrí anábì sallallahu alaihi wasallam ọba bẹ̀rẹ̀ sí ní sọkún fúnra rà rẹ̀ ó wá sọ pé sallallahu al-'afwa wal-'afiya فإن أحدا لم يعط بعد اليقين خيرا من العافية رواه الترمذي وقال حديث حسن غريب ولا النبي صلى الله عليه وسلم سكيما ترى ما تقول àti àlàáfíà lọ́dọ̀ ọlọ́run torí pé ẹnìkan ò sí tọ́lọ́wọ́n bá sóore fún lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n bá ti fún ọ lámàdájú nípa ọlọ́run tó ọmọ ọlọ́ ńlá gbọ́dọ̀ tó sẹ́sẹ̀ ọlọ́run bò fún ọ lóore kan tó lóore bí kó tó fún ọ lálàáfíà tó túmọ̀ sí pé kọ́lọ́run fún ọ lálàáfíà òòrè ńlá pátápátá gbà ní. irú ènìyàn ńlá wa Aisha radiyallahu anha ó ti fi Muhammad sallallahu alaihi wa sallam pété ọlọ́run bá fi wá sí kóńgẹ́ sáárì lè lọ́sọ̀ kọ́dù kí ni ká máa gbé ládùá anábì ti kọ́ pé kọ́ máa sọ ike allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni tó àdúrà yìí wọn náà bẹ́ẹ̀ nú àwọn àdúrà tó yẹ ká tẹ̀pẹ̀lẹ́ máa ní wíwí nítorí pé àti ń tọrọ àmójúkúrò àti fi ń tọrọ àlàáfíà anábì ọ̀sọ̀lọ́gbọ́ àìsí láti nù lẹ́yìn tí èèyàn bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò sóore kátọ́lọ̀ ń ṣe fún tó tún ga ju kọ́lọ̀ fún lálàáfíà kọ́lọ̀ bá kọ́ dàkùn jọ kó fún alálàáfíà. akramakumullah gẹ́gẹ́ bí nǹkan tá a ti mọ̀ Ramadan náà kalẹ̀ fún pàpàpà wọ́n bẹ nínú àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n jẹ bóyá látàrí wọn lóyún àbí wọn rí mọ àbá rẹ ti ẹsẹ yẹn àbí yẹn ti ẹdálẹ ó rìnrìn àjò lásìkò rọmọmọnà tọlọ ńlọfà ni wọn fi jẹ àwọn gbèsè yìí ẹ ká gbìyànjú ká tètè san ọwọ́ ọjọ́ díẹ̀ tí ń kú tí rọmọmọnà fi wọlé yìí ẹni tí gbèsè máa ń bẹ kó mi. kọ́ wọlé bá gbèsè lọ́dọ̀ nítorí tí rọmọdán mi bá wọlé bá gbèsè lọ́dọ̀ rẹ wàá sá padà pẹ̀lú tààrà wàá sá wàá tún fi tààrà kún ètò tí màá tó tó wá pé tó márùn lè yàrá jẹ tí rọmọdán mi bá ti dé gbàtí rọmọdán tọdún yìí bá lọ tán èèyàn wàá san gbèsè márùn pẹ̀lú tójoojúmọ́ ẹ̀ tún máa kí ló fà torí pé wọ́n ló fi falẹ̀ kí rọmọbọ́nà mi tó fi dé bá. ọ̀pọ̀ nínú àwọn obìnrin lórí pé àwọn gbèsè ikọ̀ lọ́rùn wọn gán omi nínú wa wọ́n dàbò láti wọn kà fún kankan wọ́n mọ̀ wá béèrè ẹjọ́ jàbá àti tókó olóyìn jàbá àti tókó olóyìn a ah, ó sì fún kù díẹ̀ ó sì fún kù díẹ̀ padà kò ẹni tó jẹ gbèsè ogúnjọ́ tí wọ́n béèrè pé ṣàbáǹ ti tó kó lónìí ó tètè múra sí i okun tó torí o ní nǹkan oṣù bá tún lọ kọ́ ọmọ nínú ṣàbáǹ bóòlù ti fẹ́ sá ó sì ti jẹ okun jọ wọ́n náà ní tọ́jọ́jọ́ mẹ́wàá òun náà lè máa gbé mélòó ló kunu ṣàbáǹ mélòó ló kunu ṣàbáǹ kìí ṣe béèrè o torí pé gbogbo wa ọmọ tó lè tẹ̀lẹ̀ sùn bàbá ti lọ́la báà rẹ̀ bá kí ọmọ lẹ̀ sùn gbèsè tọ́lọ́ òṣùwọ́dọ̀ sùn ẹlòmíín bẹ nínú wa tó ṣe pé gbèsè tó ń jẹun ó ń wò yí pé ṣé àwọn èèyàn lè bó ń pin mọ́wọ́ ni wọn ò lè bọ́ pin mọ́wọ́ ó sì kù ńgbà tó o bá kù ẹlòmíì tó lè bọ́ san gbèsè sòyàmù tó jẹ obìnrin tó wá jẹ gbèsè bóyá nítorí pé lóyún àbí torí pé ń rí ma ọwọ́ anidóhùn lè máa fún aláìní lóúnjẹ dípò àwọn sòyàmù yẹn bẹ́ẹ̀ ni arólùmọ̀tò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ ọ̀rọ̀ rẹ̀ kọ tẹ̀wọ̀n ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n ni pé rárá kò tó àbí kọ́ gbà padà nítorí pé ẹni tí ọlọ́run ẹlẹ́dàá wa tó ní kọ́ máa bọ́yàn dípò sùyàmù tiẹ̀ ó lárúgbó kùjọ́kùjọ́ tí ò ní lè sọ sùyàmù nítorí kó ti gbó ọlọ́ni wàhálẹ́ lẹ́yìn náà yóò fẹ́ kó náà hù. bẹ́ẹ̀ni yẹ tó ń tọ̀ àmù mẹ́sìkì ọlọ́run láwọn ẹni tí ò lágbára láti ṣe sùyàmù Ramadan àwọn eléyìí kí wọ́n máa fún aláìní lóúnjẹ dípò rẹ̀ obìnrin tó lóyún obìnrin tó bímọ kò fi nǹkan kan ju arúgbó kùjọkùjọ àpèjúwe tiẹ̀ làpèjúwe aláàárẹ̀ lásán ẹ ti ti mà bọ́lá pé wa in kuntum marda aw ala min ayyamin ukhar tó bá jẹ́ pé ń sáré abẹ́ wà lórí ìrìn àjò ọlọ́run gbà bíkẹ́ ẹni mẹ́sẹ̀ sòyàm ṣùgbọ́n ẹ̀sán padà lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ. tó bẹ́ẹ̀ náà laboyún rí bẹ́ẹ̀ náà lẹni tí ń re má rí bí aláàárẹ̀ lásán ni torí pé kò lè má olóyún ò lè má lóyún lọ láéláé yóò fi ìgbà kan má lóyún. ẹni tí ń re mọ́ ò lè má rí má lọ títí láéláé yóò fi ìgbà kan ti gbọ́mú lẹ́nu àmà tontori ẹ̀ ńgbà tí gbogbo ní ti ń ṣe wọ́n ní ìtìjú òde wọn ní tuntun yá tọ́ba kú òun bẹ́ẹ̀ wọ́n sàn padà ọ̀dọ̀wọ́ àwọn ọkọ ẹ ran àwọn ìyàwó yín lọ́wọ́ ẹ máa bá wọn wo gbèsè mélòó wọn jẹ mélòó wọn ti san bẹ́ẹ̀ ẹ ti wọn láti báwọn náà ti san gbogbo yòókù tó bá tiẹ̀ jẹ́ pé gbèsè tó ń san èyí bá bọ́ síjọ alùpàmì èyí bá bọ́ síjọ àtẹ̀mí ẹ̀yin náà ti ti pé ẹgbẹ́ ti ṣe sùyàmù àtinúwá lẹ́yìn náà máa ń ṣe táwọn náà ń ṣe yóò tún tètè lọ́lẹ̀ kó nǹkan yẹn ọ̀ma dínkù yóò máa dínkù yóò máa dínkù ọbẹ̀ nínú àwọn èèyàn tó ṣe pé bí rọmọdọ́nà ṣe ń bọ̀ yìí inú wọn dùn ọlọ́dà kò sí wa lọ́kàn nínú wa inú wọn máa dùn kí oṣù ọlọ́lá ńlá ní bọ̀ yìí oṣù tó lọ mọ gbọ́kùn ná kúrò lọ́rùn àwọn ẹrú rẹ̀ ọbẹ̀ nínú àwọn èèyàn tó lọ sí kọ́kọ́ máa náà ni nínú Ramadan yọ lọ́wọ́ bọ̀kùn náà kù lọ́rùn. ó sì fẹ́ nínú àwọn èèyàn tó ṣe pé bí Ramadan ṣe ń bọ̀ ọkàn wọn kàn bàjẹ́ ẹ sì gbọ́ àwọn lu bàbá rẹ̀ pa kí ló dé ń oṣù tí wọ́n ọmọ jẹun ń oṣù téèyàn téèyàn oró oúnjẹ tí wọ́n máa ń ẹ́ jẹjẹjẹjẹ náà láyé tiẹ̀. ó ká lọ ronú ẹni tí ó wúlò fún ní ìbá wa ti bẹ́ẹ̀rẹ̀ ọlọ́wọ́ wa fa àánú rẹ̀ kún fún yà lèyìn ó bu ara lẹ̀ lọ. ọlọ́wọ́ ba Ramadan ti ń bọ̀ yìí ọlọ́run dákun bí ọba wa bí ọba wa fún alágbára láti lè wá wa ọlọ́run dákun má ti sì wà lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tó ti kó àwọn náà wípé kí àwọn náà

lórí ọmọ lórí òbí lórí ìlú lórí orílẹ̀-èdè ọlọ́run dàpọ̀ mọ́ta ìgbàdo àwa ọlọ́run ọba mọ́ta wa dára wa mọ́ta wa dàpọ̀ káàtà wa kára ti pé nu tọ́lọ̀ ti kọ́ aláṣẹ títí ká máa ṣe ní gbogbo ọgbà ó náà ní ká máa ṣe àsọ̀láṣẹ fọ́gà wa anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam anabi tó ti kọ́ lọ́rùn ẹlẹ́dàá wa àtàwọn mọ̀lẹ́kà alápọ̀nlé àwọn kan ti àsọ̀láṣẹ sọlọ́hùn mọ̀sọ́dẹ̀ alẹ́ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأن تصبح اللهم لنا بلادنا نيجيريا اللهم اغفر لنا بلادنا نيجيريا اللهم اغفر لنا بلادنا نيجيريا يتطهر لهم من غني عنه وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاة